المؤمنين أحمده سبحانه وتعالى ورسوله وأشهد أن لا

ونحشر يوم القيامة أعمى قال رب إن شغلت أعمى وقد كنت مصيرا قال كذلك أتت آياتنا فنسيتها وكذلك اليوم ننسى ثانيا تثبيت الأمن من الله والجد والقدر وقلم قال رسول الله صلى الله عليه وسلم ما قضى لم يكن مسكينا وما وقال جل وعلا قل لا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون سورة التوبة الان وأحد وحجون فأنت حكم كلمة بالله والإكراه بين يديه لقد كان رسول الله صلى الله عليه وسلم إذا حدث الأمر رد إلى الصلاة أخرجه الشهادة قبل الفرج إن يقولون إن النزول البلايا قال تعالى وإن مع العسر يسرا إن مع العسر يسرا وقال رسول الله صلى الله عليه وسلم إن الفرج مع الأرض وإن مع العسر يسرا بارك الله ولكم بقرآن العظيم ونفعني الله وإياكم aṣojú ọlọ́mọba ọba tí ó súnra láti tí máa ti lé kọjá títí tí abẹ́fẹ́ láyé ní tí máa tó ní abẹ́fẹ́ ọmọ ọ̀kẹ́ ní ọ̀kẹ́ ráyà tí máa tó ní ọlọ́dọ̀ ọ̀kọ́ aláàbí máa fi lé ọ̀kẹ́ tó kù fún adáàbí tàbí kí ní ìmọ̀ ọgbọ́n ìjọ ti àti láyé tí a ti lórí bí ọ̀rẹ́ lọ́wọ́ bá jẹ́ ọgbọ́n ìjọ lọ́wọ́ bá pàdé wọ́n olùwọ́pọ̀ fi àwọn ọ̀sán òun náà jẹ́ wọn máa ń fi ìfọ̀kànbalẹ̀ tó péye ìfọ̀yàbalẹ̀ pẹ̀lú sẹ́kù ní máa ń tún ìtumọ̀ ọ̀sán àwọn ọ̀gbọ́n àgbọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ wọn ayé lẹ́yìn tí ìdí ìbílẹ̀ àti pé kọ́nà ọba kò sí wọn lò ní ìlú ọ̀rọ̀ ọ̀rẹ́ mo tẹ́ ìjọ pàtàkì àti kò sí ọ̀rọ̀ ọ̀rẹ́ nígbà máa ń bẹ nígbà lórí ọ̀rọ̀ ọ̀kùnrin sórí ọba tó lè mú sí ọ̀rọ̀ láti bọ̀ mo jẹ́ ìgbẹ́ àyẹ̀fẹ́wà àlùwà ọ̀hánmọ́ sọ̀rọ̀lọ́wọ́ àlùwà tẹ́lẹ̀ ẹ̀rọ̀fẹ́ ọlọ́wọ́ òkìtì ọlọ́wọ́ ẹ̀rọ̀fẹ́ ọlọ́wọ́ ní àánú jẹ́ ìdùkú ayé olùwàwọ̀ àtẹ̀lẹ́kùn kẹrẹ àti ìrẹ̀rẹ̀ fún àtúwàdúwà àti ọ̀hánmọ́ sọ̀rọ̀lọ́wọ́ àlùwà tẹ́lẹ̀ àwọn ọlẹ́ àwọn ọlẹ́mìí إن كنتم تعلمون الكبر لا فبال مثل وجوه الدين إن الله قالوا يوم الله تقوى بك أنت ẹja bẹ ọlọ́run olùkọ́ oṣù rẹ ẹja mọ̀ pé ìbẹ̀rẹ̀ ọmọ báyìí òun náà ní ìpìlẹ̀ gbogbo ọdún pátápátá bí a bá ti bẹ̀rẹ̀ ọmọ wa èyíkẹ́ tó kéré iná ìlú nàìjíríà rẹ̀ àwọn ìgbẹ́jọ́ ayé ìdúró ọdún tí ìtọ́jú ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ fún inú ọmọ rẹ̀ ọ̀hádà ìdè ọdún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù eléyìí ní kí wọ́n bá bẹ́ẹ̀ sí nípa pé ìyẹn ti rẹ̀ ń bọ́ ọdún ọmọ náà yẹn lọ́jọ́ tí wọ́n sọ yìí bẹ́ẹ̀ ni àtúntò máa tó bọ́ọ̀rọ̀ ọ̀pọ̀ fún wa ọjọ́ ìlọ ṣùgbọ́n ló méjì ni àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ fún wa báwo la wá ní pàdé ọyọ ìgbẹ́ ọ̀pọ̀ wà ní gbogbo ó padà tó bọ̀ látàrí ìfẹ́ ẹ̀jẹ̀ àti àtàkùn sákùn ní mọ́ ìgbàgbọ́ tó péye lórí ẹ̀sìn wa ìgbàgbọ́ yìí òun ti ń dọ́ọ̀lọ́ lọ́wọ́ yóò yọ̀dá ìdílé yìí yóò mú ẹ̀kú lọ́kùn balẹ̀ pẹ̀lú kọ́ òtúkọ̀kù balẹ̀ ọlọ́sàkùnrin balẹ̀ àwọn ọkùnrin balẹ̀ wà láyé kẹrin ẹ̀rọ ní yóò tó ń dúró ṣùgbọ́n ní wọ́n ti bọ́ òtù lọ́gbà yìí òtù lọ́gbà yìí sọ̀rọ̀ pẹ́lẹ́pọ̀ nínú ìwádìí àwọn tó ti tún wọ́n ní lẹ́bìbì lẹ́bìbì ni wọ́n ti kejì lónìí áfíríkà Kodrat sifatnya Ini Allah mengini Ini konsulen kami Afrika Dioka Ya sifatnya Ini kenomori Ini kenomori Ini kenomori Ini kenomori Awal ini Si awal konsul Semua konsul Lẹ́yìn tó kò wọ́n bá fún bá lè fẹ́ wọ́n kò pè é wọ́n máa ń bá lè ẹ̀mí ṣùgbọ́n òun òun fẹ́ fẹ́ ọwọ́ ìwọ́lọ́ wọ́n máa ń bẹ́ni fún tọ́ pé ohun tẹ́tẹ́ wà lórí ọwọ́ rẹ̀ lọ́wọ́. lọ́sẹ̀ ni wọ́n pàṣẹ fún ọ̀rẹ́ lọ́wọ́ pẹ̀lú tó pọ̀ nínú ọkàn rẹ̀. pé mo ní lọ́wọ́ lọ́wọ́ ọkàn rẹ̀ pọ̀ tó òun yóò jẹ́ kí ojú tí wọ́n máa lọ. bíbá tẹ́ ní ọkàn rẹ̀ pọ̀ tó òsì nínú gbàgbọ́ òun náà ṣe ló ti òun yóò ti ka àrùn máa yá. torí pé bọ́ọ̀lù àbájú tí o bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ ni wọ́n bá ń pè é. Àlejò Mọ́sánà ìṣòwò àwọn ọ̀dọ́dá ó ní pẹ́ láàrin ọwọ́ ọwọ́ ọwọ́ wa àti ìjọba báyìí lọ́kọ̀ tó ló fẹ́ gba ìṣá. Ọ̀rọ̀ mi máa ń di tó bá dé ìlú. Ọ̀rọ̀ mi máa ń di ayé ẹ̀. Bẹ́ẹ̀ sì ni inú báyìí ìṣòwò ọwọ́ ọ̀dọ́dá tó tó fún wa tó bá ń jẹ fẹ́fọ́ ara. Tí bá ń tẹ̀ máa da olùpàrọ̀ ọ̀dọ́. Tí bá ń tẹ̀ bá bàjẹ́ olùpàrọ̀ bàjẹ́. Ǹjẹ́ kí ni bá ń gbogbo ní jẹ́ sílẹ̀ mara pátá ó ti dàrú. ẹ lọ tó ẹ pé ẹ ń kó kó ṣe kò sí lẹ́sẹ̀kẹ́lẹ́ ó lè máa tọ́ owó lẹ́sẹ̀kẹ́lẹ́ wọ́n máa tẹ owó rẹ̀ kúrò sílẹ̀ sílẹ̀ sọ ẹ lè máa yẹ wọlé kọ́fà. bẹ́ẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ pẹ́ẹ́pẹ́ máa ń sábà ní ikú òjijì ọdún ní àdúgbò kàkà ìrònú àwọn ọ̀sẹ̀ yìí ń kọ́ gbogbo ilé ìsìn ìdí pẹ̀lú ọ̀rọ̀. ó wà ní káàkó ìdí amúnmọ́ ní náà wọ́n ti tẹ̀lé náà. kí wọ́n á wáyé kí wọ́n ti kọ́ ọ̀nà bàtà. kí ni ẹgbẹ́ bá kéèyàn wà lóde. kí ni ẹgbẹ́ bá yẹ pé ìjà ìgbàgbọ́ ìlú yọ àgbàlẹ̀ láàánú. ìdí àkọ́kọ́ àti ìmọ̀ rẹ̀ sọ̀rọ̀ ìgbàgbọ́ tó kú inú ọlọ́run. Onígbàgbọ́ ọ̀pọ̀ àdìgbò láti rí wa pé wọ́n lẹ́nu àǹtọ̀lá òun ló bá bí máa ń sọ ìbọ̀tẹ́ balẹ̀ bí máa ń sì ìbọ̀ ọ̀gá àwọn tó bá nígbà lọ́nu. Ní o pé àwọn ilé máa dìde, wọ́n lè máa dìde. Ẹ máa rí ìbọ̀tẹ́ balẹ̀ nínú ayé wọn. Ọ̀pọ̀ ọ̀gẹ̀dá wọn ló lọ́wọ́. Ọ̀pọ̀ àwọ̀dá ó wà ní ìṣòro ga ayé lẹ́yìn àwọn ọmọ àwọn ọmọ ìlú ọ̀pá wọn tó ní oníṣẹ́lá yìí wọn ọkọ lẹ́yìn wọn tó ní wọ̀nyí owó báyẹn tí wọn kò ọ̀pá ní. ìwọ́n kò sí kẹ́kẹ́ kí o lè fún ọ eight hours bẹ́ẹ̀ lọ pé kí wọ́n lè fún bájú bájú ní aláàbò báyìí kí wọ́n fi wọ́n bá ti fi ẹ̀ lọ. ṣùgbọ́n àwọn ọmọ òwe náà ti yẹ wọn àtàkùnlágbájú ìjọ. ẹni tó ti yẹ wọn dáa fún ìgbéyàwó yẹn àwọn ìṣòro náà ṣe òbí ọdún ọ̀wọ́ ó ti sí àwọn ọlọ́lá àmì ó ti tí wọ́n bá pa owó ọlọ́lá àmì àdúgbò àmì bíbí ìfọ̀kànlá rẹ̀ ló ṣẹlẹ̀ lẹ́dúkú lẹ́dí sí lókè kó ọba tó fi ìgbà wọ ọba tó fi gbà wá ìhà lẹ́yìn rẹ̀ máa tó kò ní kọ́ ọba wọn máa lè wà látara kékeré àtúnmọ̀ nílẹ̀ ìfọ̀kànlá bí ìfọ̀kànlá àwòrán máa ń fún kí é ṣe káwé tó kọ́ bàbá ìwà yìí tí ẹ bá ń bẹ̀rù nílé ẹ̀yìn ẹ̀ máa fi hù ẹ máa ń tawẹ́ yóò gba ọ̀nà àbúrò ọ̀kadà rẹ̀. ibi tí wọ́n ti wọ́n kà sí sáfọ̀ yẹn o wọ́n ní wọ́n máa kí wọ́n náà máa tà wọ́n náà máa wọ́n kẹta ilé wọn kẹ òun wà fún àwọn ọba kọ́lé nítorí kódà tí ọ̀pọ̀ ọ̀rẹ́ tí máa ń ní ẹgbẹ̀rún ní ọ̀pọ̀ balẹ̀ ọ̀pọ̀ àwọn tí ẹ̀dí wọn máa ń tàn balẹ̀ ìṣòro pẹ̀lú àìsí rẹ̀ níbi tó lè rí jẹ́ ẹni tí ò lè rí rẹ̀ pẹ̀lú àìsí tó lè wọ́n wò sí níbi tí wọ́n lè bá rí tó wọ́n fẹ́ òtí tí ó lè bá rẹ̀ ẹni ní ọ̀pẹ̀ tí ọ̀pọ̀ àti ilé àwọn ọ̀pẹ̀ àwọn tí ẹ̀dí wọn ti mọ̀ ìgbàgbọ́ tí wọ́n ní nínú ọlọ́run ní ìwọ́n láti ṣe àtẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ṣe é tí wọ́n ṣe. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ fún ìgbàgbọ́ fún kíndé tó lágbára bí wọ́n ń pa nígbà òkùnfà kí ni ojú tó kẹfà lẹ̀ kí ni wọ́n wà lórí láìjọ kí ni wọ́n wà lórí báyìí wọn wà gbàgbọ́ olùkọ́ gbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ ìgbàgbọ́ pọkùnrin kékeré wa ìjọba ìlú ìbáná àgbègbè káwọ́ ọkùnrin kúndé kára àtúnṣe ìjẹ̀jẹ̀ ọ̀kadàlẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ tó àlùmù ìgbàgbọ́ gọ́mẹ̀ntì ọ̀fà ìgbàgbọ́ gọ́mẹ̀ntì èyí ó dúró lórí ìlú ọ̀pọ̀ ìlú ọ̀pọ̀ lórí ìlú ọ̀pọ̀ ìgbà wọn bá ti fi báyìí wọn bẹ̀rẹ̀ sí ilé ìlú yóò bí wọ́n ti wá lọ ní ìgbàgbọ́ lọ́wọ́ ẹ̀jọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ní òkú wa rẹ̀. Olùdókítà bá tún sí ìgbàgbọ́ lọ́wọ́ tó kún ní gbogbo òkú ní wọ́n ní òkú. Gbogbo wọn ní wọ́n ti ní ìtọ́jú ní òkú ní balance rẹ̀. Ìgbà tó bá tó wọ́n padà lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní òkú balance. Olùdókítà sọ pé àkùrọ̀ àwọn ènìyàn. Ìlú tó wájẹ́ pé àwọn tó wọ́n lò pé wọn wá náà ti ọlọ́run wọn ò ní sáré lórí ọlọ́run wọn kọ̀ wá sáré lọ́sọ̀ lórí lórí ádà ádà ádà ádà lórí ádà ádà yìí wọn wá ní sọ̀tún bá ìfún ìjọba máa di ọlọ́run. Títí ọ̀pọ̀lọpọ̀ ló kó lọ, owó ọ̀pọ̀ ló ti gbé máa ń bà ní Kò wá ìbọ̀dọ̀ máa lẹ̀ lẹ́kọ̀ọ́ tó ń ṣe ọlọ́run. Kò ní ìdúgbò ní ìdíje ìpàdé ọlọ́run. Ó ti yan ọrọ̀ ayé, ó ní àyè àyè ìgbà yẹn. إنه ولا يزالون بالخلق والمخاوف والفتح هو واحد náà wọ́n ti àlọ́ lórí ìlú wọn ò ní wọ́n kọ̀ọ̀bà lẹ́nu wọn ò ní kọ̀ọ̀bà lẹ́nu pa wọ́n ti kú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ìjọba ẹ̀ka máa ń tẹ́ padà. káwọn kan sára pé ìyí ọlọ́run òun ni bàbá àtàkàlẹ̀ òun rẹ̀ lọ́ọ̀ fún àwọn àbá wa táwọn àjò wà àwọn aláìsí ti mú wa lọ sọ pé táwọn máa lóru ìbọn táwọn fẹ́ yìnbọn ni àwọn ìlú ìbọn wọn ìgbà máa àwọn òun tó kù nínú àwọn olówó nìyẹn òun tó kù nínú àwọn ìyẹn ní ẹgbẹ́ ọmọ ní à tí wọ́n ti tó ní láì wọ́n tó ní láì inú ìṣòro ẹ̀ tó bá láta ọ̀dọ́ wọn òun kúrò gẹ̀gẹ̀ bí ara torí ọ̀pọ̀lọpọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ wà bá sọ̀rọ̀ ọ̀rọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ ní mò pé kí wọ́n fẹ́ ṣe tó ayé mò ó wá mú ìfàyẹ̀kẹ́ bára rẹ̀ kò wá jẹ́ gbàgbà yìí bẹ́ẹ̀ sì o ọlọ́run àdìsọ́lá ó bí wa pé ẹni yóò tó bá tẹ̀lé ìlànà ẹ̀dùn ọlọ́run kò ní sọ̀tọ̀ lórí ewu ṣùgbọ́n ní kọ́ bá tọ́ nípò níbi ìdùnnú ọlọ́run ọgbà kí ń tẹ̀lé àwọn máa ń tẹ̀lé àjọ ńlá ìgbé ayé ìwọ ìwọ ẹni náà sọ pé gbogbo tó ń balẹ̀ mẹ́ gbogbo tó ń balẹ̀ mẹ́ tí tọ́tò ń balẹ̀ ayé máa náà gbà wọ́n. Wọ́n ti tọ́tò balẹ̀ wọ́n tó wọ́n tó tó wáyé àyẹ̀wò kò ń bèèrè. Àlùkò àwọn ọ̀rọ̀ àti ìmọ̀ ìlànà ọ̀rọ̀. Nígbà wọ́n kọ̀ fún pé ìgbàgbọ́ lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ Nínú tí máa rẹ́ wọ́n ìwọ̀n balẹ̀ láti ìgbàgbọ́ tó yẹ ìwọ̀n náà. Ìgbàgbọ́ owó rẹ̀ ti ń ṣe fún bọ́ọ̀ máa ń fi látara àgbàgbọ́ àwọn ìgbàgbọ́

àyíkájú àyíkòwò tàbí wọ́n ti sọ mẹ́ta lọ́wọ́ ẹ̀ padà. Tàbí wọ́n tí òkú jẹ́ sí ọwọ́ nígbàlẹ̀ lọ́wọ́ padà. Wà láyé. Kí ló fà ìgbàgbọ́ mi ò Ìgbàgbọ́ yẹn lọ sọ nù. Èsì òbí ló lẹ̀ òṣèlú pọ́lì tàyí láàrin ọkọ̀. Wọ́n á máa tàyí láàrin oríṣiríṣi sí àwọn ọ̀sẹ̀. Nínú àwọn ìṣe ayé ni ọ̀pá

Ìyí tó wù ú ọkọ̀ ọkùnrin ìbútọ̀ jẹ. Àwọn ọmọ ìgbà àwùjọ ó tó wáyé pẹ̀lú àǹtí o, ẹ̀mẹ́kò ló o, wọn sáré káàkiri, sáré káàkiri. Kí ni sọ́dọ̀ ti sáré káàkiri? Ìgbàgbọ́ tó sọ ní ìgbàgbọ́ tó sọ ní olówó àpá tí ó wà láyé pé kí wọ́n ń dá káàkiri. Nígbà èyí ni nígbà tó bá ìdí àpàtà láti mọ̀ lé ìdí ìdí àkọ́jú láti mọ̀ lé. Yóò sọ láti ẹ̀sìn ní ọwọ́ òkú nígbà tó wà láyé ní ilẹ̀. Aláwọ̀ tó bẹ̀rẹ̀ orí kí màtọ̀ wà láyé ọ̀gá tó wà lórí àwọn ìyàwó tó ti ọ̀rẹ́. Bọ́lá tó máa ń tẹ̀lé lẹ́sẹ̀ nínú. Ìjọba bá gbàgbé ọlọ́run, ọlọ́run gbàgbé ìgbé ọ̀rẹ́. Èdè kò sí kẹ́lí ẹ̀rọ ẹ̀kọ́ ẹ̀wọ̀n ìgbọ́rẹ̀ látara pé ẹ̀yà àpàtàkọ́jọ́ wọn ká tún ìgbàgbọ́ wá ní ọ̀pàdé lórí. Ẹ̀rẹ́ ẹ̀sìn nínú ẹ̀sìn máa ń dẹ́kun ìfọ̀n balẹ̀. Tẹ̀sí ìlú láti lọ lọ lọ́wọ́ ìfọ̀dọ́ ìgbà ìfọ̀dọ́ ìgbà. Kí ìwọ máa pàṣẹ aláàbọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ lọ. Àlámọ̀ kí ìwọ máa sọ̀rọ̀ lọ bọ́ ìlú àwọn ìlànà tí ọmọ yóò lò sọ̀rọ̀ bàrẹ̀ yà. Bẹ́ẹ̀ tí bá máa ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀dọ̀ àlẹ́ yà, ẹ̀rù lẹ́yìn ìgbà yẹn ní àríwọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí àríwọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí kí ló wá para ló kó àríwọ̀ ètò kára lọ́wọ́ tó parí kí lọ para lọ. àwọn ọ̀dọ́ ti tẹ̀sí pé oúnjẹ sí àgbẹ̀ pọ̀ lọ́wọ́ àìpalapọ̀ kára lọ́wọ́. ìwọ̀n tó ti tọ́ lọ́wọ́ tó ìlú ẹ̀ ó ní láti lè kọ́ sáré tó kò ní kọjá ẹgbẹ́ tó sùn iṣẹ́ tó máa kọ́ òun bẹ̀rẹ̀ yóò fi dáa fún ọwọ́ àgbègbè tuntun ṣe ń ní kẹ́ ẹ̀kọ́ ayé ṣùgbọ́n ilé tí kọ́lẹ́ òun jẹ́ jẹ́ ó bẹ̀rẹ̀ ìgbẹ́ láyé gbogbo èyí ìjọba òun yóò ti láti gbé ìjọba ìjọba ṣùgbọ́n yóò máa wò ó nínú ìwé àwọn ìlànà. Tí wọ́n lọ sọ́kẹ̀ pé lágbájá lọ lẹ́kọ́ ní ìlú nípò wọ́n ní ilé ìlú lọ́wọ́ èyí ò pé rárá ní òkú ní. Ìlú tí máa fi kọjá ní ó bá bẹ̀rẹ̀ sí máa fi owó kágbà kàǹgbà lóko pàpọ̀ èyí ìkọjá ọkọjá àtọ́wé wọn bá fún Ṣùgbọ́n ilé tí ìgbẹ́ bá tí àwọn kó bẹ̀rẹ̀ ọ̀gá ẹ̀rọ bọ́ta. Báwo ni wọ́n lè gbà yóò wọ́n lọ́wọ́ máa tètè gbà? Àwọn tó wọ́n kọ́ sọ́dá bẹ̀rẹ̀. Àtàwọn tó wọ́n sọ́dá àwọn tó wọ́n kọ́ sọ́dá bẹ̀rẹ̀. Ní ìgbà wọn tó lè gbà yìí. Ṣùgbọ́n òun ti ilẹ̀ báyìí. Ìjọ máa ń jẹ́ ìjọ máa jẹ́ ìdílé ọ̀rọ̀ tó lọ́gbẹ́ alẹ́gbẹ́ yìí. Òun ló kọ́ ṣùgbọ́n àwọn ọmọ wọn ní káàdì ìgbàlẹ̀ máa ń rí lẹ́ ní àìsìkì ọlọ́run kọ́ ọ̀. Tí ọ̀rọ̀ wa lé lójú báyà lọ lẹ́nu wa ni wàhálà lọ́kọ̀. Kò wá ọlọ́wọ́ wa lọ sí ìlú pátápátá. Ó lè yẹ yẹ. Ìwọ́n máa ń lọ sí ìdílé ọmọ kẹ́lú ní wa o. Àbúrò wa ní o. Ṣùgbọ́n ìwà lọ. Àbúrò kan ló lọ ilé ìlọ. Ṣùgbọ́n ní kò wá ọlọ́kùn sọ̀tà. Wọ́n wá náà lò ní ìgbà kára ọ̀rọ̀ ìfọ̀kàn balẹ̀. Tó bá wà nípa ìfọ̀kàn balẹ̀. Ṣùgbọ́n wọ́n máa ń gbé orí tó bá àwọn ọmọ كل مرة نقول لا يمكن إلا أن كتب الله لنا sọfún mi kàtà òní ìṣẹ̀lẹ̀ sí wa àfikún ọmọ ìparí ìlú ayé ìṣòro ìparí ìlú ìṣòro ọmọ ìparí ìlú àjọ sílẹ̀ òṣìṣẹ́ tó ti rẹ̀ dá ìyẹn láti bẹ́ẹ̀ lọ lọ́ọ́ máa tọ̀ yìí àyẹ̀kọ̀ wọ́n wà lọ́dọ̀ àti ìṣòro àti àbá Ìjọ ọ̀sán ló pa ó wá pa ọdún ìwà tó àkọọ́lẹ̀ tó yẹ ọ̀pá owó. Wọ́n ti wá kọ́ ní ìwọ̀n pọ̀ ìgbẹ́. Òwò ní wọ́n ti kọ́ láti ṣe àìsàn yẹn pẹ̀lú ọdún tí wọ́n tó gba ọmọ tó púpọ̀ wá sà nílò ní ìgbà ìgbà. Ìlú ti jẹ́ pé ẹ̀yìnmánu lọ́sọ̀dá ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọlọ́pàá máa fẹ́ máa fẹ́ èyí ló ń sọ̀rọ̀ àlẹ́ yẹn ṣùgbọ́n kò wá lọ́wọ́ ti kájà rà á kọ́ àkọ́lọ́ lórí ìlú wà lọ́wọ́ kọ́ òun kọ́ kalẹ̀. èyí ló wá ka ọ̀pọ̀lọpọ̀ lónìí tí wọ́n kà lù sí lágbájá òṣìṣẹ́ àti ọkọ̀ bẹ́ẹ̀ táwọn ìyẹn wá lọ́wọ́ ìlú wá rí ọ̀rọ̀ tó kí ẹgbẹ́ bí tó ní. Olóògbé rẹ̀ ọwọ́ ìgbẹ́ ti mú ọ bá padà nígbà tí ó jẹ́ ní sàmì rẹ̀. Olùkọ́lọ́gbọ̀ sáàmù kan títí lágbádá tí mi ní ẹ̀sọ́ lọ sí ibẹ̀ bá kọ́ lórí ilẹ̀ ọ̀yọ́ tí ò bá kọ́ òòlù súnmọ́ ẹ̀kọ́ bẹ̀ rárá. iná ìgbẹ́kọ̀ máa ń jábọ́ sí àlàkàtà àwọn ọ̀wá ti rárá ẹ̀jọ́ tó kọ́ lọ. ẹ̀gbọ́n tó lọ́wọ́ ní lọ kí ẹ̀ ń pẹ̀jọ rẹ̀ ìgbẹ̀gbẹ̀ rẹ̀ yìí nígbà tó ìwọ́n sọ máa ta yóò máa sọ̀rọ̀ látẹ̀lẹ̀. ẹ̀gbẹ́ yóò máa wá tó sábà bí tí ìwọ́n bá yóò tẹ̀ bá lẹ̀ kó máa lẹ́jọ̀ mi. ẹni tí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n fẹ́ fẹ́ sílẹ̀ tó ń máa lọ wájú. bí ṣe ń bẹ̀rẹ̀ máa mú un lọ sí àlọ́. ló jẹ́ lọ fún lábẹ́lá ìjọba yìí. ibi tó kọ́ wọn lóye bí ibi tó kọ́ ìmúkù lọ ìjọba ìgbẹ́lẹ̀. tó adé àbùkátà àtàkọlọ lórí gbogbo aláwọ̀ pátá ebi tí bá gbogbo aláwọ̀ ni o ọkà gbogbo aláwọ̀ pátá pátá ọlọ́run máa ń yẹ ẹ̀wọ̀n kan nínú yàrá àgbẹ̀kọ̀ nínú yàrá àgbẹ̀kọ̀ pẹ̀lẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn ti máa bẹ̀rẹ̀ abúlé ẹ akẹ́kọ̀ọ́ ẹ wọn tó ní kí ni òun náà máa kò kí ni nígbà tí wọ́n gbà gbogbo gbogbo àgbà òkè púpọ̀ pọ̀ lórí nípa yẹn òbí dájú sọ́ọ̀tẹ̀ ìdájọ́ rẹ̀ Wà á ìdájọ́ Ẹjọ́ lọ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn máa jọ wà nínú ẹ̀kọ́ tó wà ní kọwájú. Nínú tó wá wà ní kọwájú àná àbí ẹ̀kọ́ tó. Tí ó wá ní wọ́n tó pé ìlànà wà àbáyá àrẹ́fẹ́ lòun wá nínú ọ̀pọ̀lọpọ̀ yóò pè ní ilé ẹ̀kọ́ ìlà àwọn fúlàṣà lórí wọ́n fúlàṣì mọ̀ yọ̀ kọjá kíláàsì mẹ́rin. Wọ́n fúlàṣì mọ̀ yọ̀ kọjá kíláàsì. Àyíkú ọ̀mọ́ rárá àwọn tó ń yà ní mo rẹ̀ sí ní ọdún mẹ́rin ọba nílẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀. Nínú àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ yẹn, ó wá ń dá bọ̀ nígbà tó wá akẹ́kọ̀ọ́ ẹni ọdẹ ní ọmọ ẹ̀kọ́ òun nígbà tó ṣe. Ọwọ́ adé tó báyìí lẹ́gbẹ́gbá méjì ọ̀nà àwọn ọ̀sán ṣùgbọ́n tó ní ìfọwọ́fọwọ́ pọ̀ ìgbẹ́yìn náà ni àwọn òṣùwọ̀n ń lù gbàgbà mẹ́tọ́ làwọn bí wọ́n máa ń kó ara gbogbo ọ̀dọ́ ara dáná ní ọ̀dọ́ orí ìgbàlejò àti táyì máa bọ̀ nígbà náà ṣùgbọ́n tó ní ìfẹ́ wọn ní wọ́n fẹ́ máa lọ́nà pé wọ́n bá wọ́n ìwájú náà ní ìjẹun àwọn ọmọ ìfẹ́ wọn ní àwọn àjọ náà lọ wọ́n yóò fẹ́ mi ní àwọn àjọ àti ìlú ṣùgbọ́n ní ìpínlẹ̀ náà wọ́n máa ń gbé àwọn ìpínlẹ̀ rẹ̀ ọwọ́ apáyé ní ọ̀gá ni. kí wọ́n ah, tó wá ìwádìí ọwọ́ ọ̀fẹ́ àkíyèsí ìgbàgbọ́ ẹ̀ǹgbàgbọ́ ṣe ìgbàgbọ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ ìpínlẹ̀ ẹ̀wọ́n ní ọ̀rọ̀ tí a ní lọ́wọ́ ní ìwádìí wọn máa lọ tó fún un kò wá lọ́wọ́ ọ̀dùnkùn rẹ̀ lọ́wọ́ èyí wá lẹ́nu pé èyí máa ń yọ ojú sọ̀rọ̀ pàtàkì kí lọ́ọ̀ sọ̀rọ̀ ẹni tó dé lórí ìdìbò ti kí ọlọ́run náà mọ̀ ọ́. àìmọye ti tó wà ní ọ̀la ẹjọ́ wà ní ìrìn tí ti lẹ́ta tí tó wọ́n ti kú sí ẹ̀mí ti lọ́pọ̀ lọ́pọ̀ ní. ẹ̀mí ó ti mú agbẹ́gbà ìwọ́nmọ́gbà àti ìyàgbà pé á ti mú ọ̀dọ́rọ̀ ọ̀rọ̀. Ó máa bá ọdún lórí sí ẹ̀sẹ̀ náà tó máa tó máa tó máa bá ní ẹ̀kọ́ máa bẹ̀rù bọ̀ pé kò jọ lẹ́yìn. Bẹ́ẹ̀ ni wàá ní ẹni tó ní ìṣàlẹ́sí ó láti máa wọ ọwọ́ ọlọ́run pé kó nà ọdún yé lòwò. Bákan náà, òun náà ní pé nínú máa ń sọ̀kalẹ̀ wa ní pé sáà náà ní máa jẹun kí ni kò sún ara láti lọ́wọ́ pápá. Adébàbà náà sọ̀rọ̀ lọ́wọ́ Bàbá àwọn ọ̀rẹ́ ìjọba ní ilé ìgbòho ìjọba ní ní máa ń jẹ àníjọba ọ̀pọ̀lọpọ̀. Sáà láti ọ̀pọ̀ máa ń bá àníjọba ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́wọ̀ àti. So, yìí ti túbà tó ọ̀rẹ́ ìjọba ti bá wa ti kíkiri kan dé lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ jẹ́ inú àlà. Lókun wá sọ̀rọ̀ ìjọ lẹ́nu ọkọ̀. Èyí ọ̀pọ̀lọpọ̀ lókun àwọn fúnra wọn kalẹ̀ nínú ìdíje. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ aláàbá lókun, àpọ̀lọpọ̀ àwọn àtúbàbá aláàbá lókun. Kúrò àjẹ́ ìbára náà fún ìkànnì bá dé kí ìlú máa ní ìwà tó máa wọ̀ tó máa ní ìṣẹ́ àwùjọ á ọ̀dà rẹ̀ tó kí ọ̀dà rẹ̀ tó tó wáyà. Ìṣẹ́ ọ̀rọ̀ tó kí ìyẹn máa yọ̀ ó sí ìpọ̀ ìṣòro àti ọ̀gbọ́n àjọ́wọ́ wá wọ̀. Bíbí wa ẹni tí wọ́n yìí ìjọba wọ́n pẹ̀lú pé á àrà rẹ̀ pẹ̀lú ó kí ni kí ni bẹ́ẹ̀ rẹ̀ ọ̀dà rẹ̀ tó kí. Bákan náà, òun rẹ̀ pé ẹ̀rẹ́ بما تقدم فعلنا الذين آمنوا وتسمحين قلوبهم بذكر الله ألا بذكر الله تسمحين القلوب قل وأن أعوذ بالله àwọn tí wọ́n pè lọ́wọ́ ìgbọ́ ọkọ látara tí wọ́n máa ń fi ọwọ́ ìgbọ́ ọkọ wọ́n sì máa ń fa àlè láìpẹ́ ẹnu tí ń bẹ̀rẹ̀ wọ́n fi ara ìtìjú òbí pẹ́ wọ́n lè kó nígbà yẹn ló máa dàgbà sí ìgbọ́ ẹni tó náà bá wọn adá pé á kájà á òun wá dé ọ̀gbọ̀n ti wá sí báyìí. Ṣẹ̀rẹ̀ wọn bí wọ́n wá lọ sí ìwà rẹ̀ pé gbogbo tó ń lọ rẹ̀ lọ sí ìwà rẹ̀ rẹ̀. Wà tí wọ́n bá lẹ́lẹ́ kúrò lọ́wọ́ ẹ̀ báyìí lọ, ọ̀rẹ́ ìdílé ti máa ti wá ní ilé yìí. Nígbà wọn lọ wọn àyẹ̀ wọn wá lọ fẹ́ olùdókòwò bẹ̀rẹ̀ tẹ̀lé. Ẹ lọ wọn sọ̀rọ̀ lára àwọn ọmọ táàkì ìwòrán. Àwọn ìdílé tó wọ̀. Tí ọ̀

ẹ máa ń jẹ́ kọ́kọ́ náà wà lórí. Ìjọba ẹ̀ máa ń tẹ̀sí sí ìfẹ́ bá lọ́wọ́ náà wà. Ẹ ẹ̀ láì máa ń tó ní wọ́n máa ń tó wà lẹ́nu láti báyìí tí omi ti bẹ̀rẹ̀ sá. Wọ́n lè ní ìjọba. Mo ti gbé ìjọba ló ń ta ní ọ̀sẹ̀ tí ọlọ́wọ́ bá yọ ọ̀nà ayé ṣe ayé òbí. Bákan náà, nínú ìtọ́jú máa ń jẹ́ kọ́kọ́ náà wà lórí. Àlẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yà wọn lọ sí òbí. Kí ìwọ̀n máa lọ sí òbí rẹ̀, kí ìwọ̀n máa lọ lórí rẹ̀. Àlẹ́ ó ní ẹ máa wọ lẹ́yìn tí ò tó ní lóore. ó ní kẹ́ máa ń gba àwọn tó tó ní lóore. ó ní kó tó èyí o. ṣùgbọ́n tẹ́ bá wà bá ọ̀pọ̀ sí ẹmọ wáyé òkú ìran ní ẹ̀ka bẹ́rẹ̀ nígbà láti lọ́wọ́ àwọn. Nípa láti kọ́ lọ́wọ́ àwọn àwọn ọ̀sẹ̀ ní ilẹ̀ tí wọ́n ti mú òkú ìlú tí wọ́n ti mú òkú ìlú tí wọ́n ti mú àwọn ọmọ àgbẹ̀ tí wọ́n ti mú ọ̀gbẹ̀ lòdì ìjẹ́ gbogbo ìlú tí wọ́n ti mú ọ̀gbẹ̀ lòdì ìjẹ́ báwo ni wọ́n bá wọn. Tí wọ́n á lè pèsè fún àwọn ènìyàn tí omi ní bá dára dá gbogbo tí o máa pariwo owó ilé lúdò tí o máa pariwo yẹ nígbà tí ìlànà bí àwọn sáà ń bá yóò gbà ìlú omi rẹ èyí kẹ́ tọ́ wọ́n ti láyé wọn tẹ̀ gbogbo bọ́ ìrẹ́lẹ́ ìgbàjẹ́ wọ́n á lọ sí bílíọ̀nù tó ń gbọ́dọ̀ yàgbẹ́ wọ́n ní inú inú tó lè tọ́kọ̀ pé máa dákọ̀ ìgbọ́dọ̀ fún ẹ̀ àbọ̀wọ̀ wá ní rọ́bà kẹ́sílẹ̀ yìí ẹgbẹ́ wọn fẹ́ ó sì ti nà láyé tí wọ́n ti bó wá jẹ́ pé àwọn ìṣúwà lọ sí ẹ̀là àwọn ohun àìgbà tó ìlú ara bí ẹ máa wà ní ìlú ìrẹ̀lẹ̀ ọ̀pọ̀ sí ilé fún ilé ìrọ̀lọ́ kò sí ń bọ̀ báyìí ṣùgbọ́n táwọn ọgbà ẹ̀kọ́ ìlú wa á máa ń sọ ìgbà ìjọ wa á máa ń sọ ìgbà ìyẹn ló fẹ́ fi kọ́ kọ́ wa ilẹ̀ ìgbà wa ọlọ́run fún wa lọ́kàn báyìí wa. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله اتقوا الله تعالى واحذروا من دعاء أنفسكم وأحاديثكم واستعينوا بأداء معلوم الحقوق المعنوية والنفسية فإن أمر مسؤولي المسلمين يسلون الشوارع باستعانة من نفوذ آبائهم الحقوق من حقوقهم عليهم واعلموا أن شر الكلام كلام الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدث بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أذكر الله عليه الحمد. أقول لك أفضل ولد محمد صلى الله عليه وسلم كل الله يكون كذا في ذلك وأفضل ولد محمد صلى الله عليه وسلم هو عملية في كلمة البلاد ان شاء الله لا فلولا في العلم والجهل به. إن الله ọ̀rọ̀ nípa tí wọ́n ní pé nípa balẹ̀ ìyẹn náà fọlọ́ ààrùn tó yẹ pé káwá káwá ayéèjì tó gbá ẹ̀ púpọ̀ lọ nípò wà ní tó pọ̀ ṣùgbọ́n bí ẹ̀ka tilẹ̀ òun náà lè má nà lọ́rùn ìgbà tó tó pé inú ọlọ́run ìgbà tó tó pé inú ọlọ́run bí wọ́n bá ní àwọn tó pé inú ọlọ́run ọ̀sẹ̀ ẹ̀rọ balẹ̀ ọ̀sẹ̀ ẹ̀rọ balẹ̀ kódà ìjàpá kọ́tẹ́tọ́ wà ní ìlú ayé ọ̀fẹ́ sábàwò àgbàlẹ̀ màgbéyà fún wọn ní pé lọ́dọ̀ èèyàn díẹ̀ ní ẹ̀rọ tó ní ìgbìn ayé tó kọ̀ lọ́wọ́ àwọn díẹ̀ ní wọn ni. ẹ̀gbọ́ bí àwọn ẹ̀kọ́ ọ̀gá wọn ni ẹ̀kọ́ tó sọ wọn ó ní ọjọ́ mẹ́ta máa ń kọ́ dá ní àgbájú tó wò ní pè ní ọ̀káyé ọjọ́ mẹ́ta ọ̀dá tó wò ní pè ní àlẹ́ ara máa ń dá ní ọ̀kan ó ní bí ẹ̀ máa ń jẹ ó ní àgbàdá yìí á jẹ àbí wọn á nà ó ní ẹ̀wù láìláì àlejò àwọn ilé ọjọ́ máa ń lé àwọn ọ̀dọ́ ń bẹ gbogbo tí wọ́n ti fún wọ́n ti dàbí ìwé ìlú inú kí n súnmọ́ ọ̀rọ̀ ní àtúntà ló súnmọ́ ọ̀rọ̀ máa ń wà Muhammad ọ̀rọ̀ wà lọ́sẹ̀ sígẹ̀sígẹ̀ nígbà tí wọ́n àti ìjọba ní oṣù ìjà ìwé láti lè mọ̀ pé àti láti lè mọ̀ sí ọ̀kan láyé nígbà tí ọlọ́run ní kí ọlọ́pàá máa tẹ̀ wá ìdájọ́ ìlú ìjọba rẹ̀. Síwájú nàìjíríà ní ìjọba ìjọba bẹ́ẹ̀ ni àbí máa tẹ̀lé ìlú àbá. Ọ̀gbẹ́ àtẹ́lẹ́sọ̀ máa lọ lá, àtẹ́lẹ́sọ̀ máa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbálẹ́sọ̀ ti ẹ̀. Àtẹ́lẹ́sọ̀ ti ẹ̀ kí ni bí wọ́n máa ń gbé wá tó àná. Ṣé ìpamọ́ ẹ̀kọ́ olùkọ́ rẹ̀ tàwọn tó àná ìdí àlejò ìdí àlejò ọ̀la ẹ wá ló wà ní ọ̀rọ̀ wà lọ́wọ́ láàrin ọmọ àlejò tó ṣáájú ẹ̀dùn tó wà wọ́n ti wá fẹ́ káàkiri tó ń bọ̀ wà lọ́wọ́ tó jẹ́ pé èyí tí èsì mùsùlùmí ti gbọ́ ẹni tó gba tó wà tó wà ní orí ìlú ayé táwọn ìdílé lọ wà náà àti sọ̀rọ̀ káwọn ìdílé lọ wà náà sọ̀rọ̀ wà wà náà àti ìdílé lọ wà náà kí láti lè mọ̀ bí àwọn ọ̀sán yẹn tọ́jú pàtàkì báyìí. tó bá wù ọ́nà ọ̀gá máa ń fún mi ṣùgbọ́n tó bá fún yẹn ó lè tún lè fọ́n kàlá yóò fi máa fún ọ̀gá kàlá yìí. ṣùgbọ́n tí ẹ bá ní ẹ̀rọ ìwọ̀nba ìgbẹ́ ìtọ́kàlá yẹn ló lè àwọn olùkọ́ wa wà yẹn tó àgbẹ̀ tí ẹ bá ń wà yẹn láti ká gbégbé tí ò fẹ́ kọ̀ọ̀kan báyìí nínú tí wọ́n ń fà ní kí ọmọ ọ̀wọ́ ti fẹ́ wọ́n gbé tí ò máa ń fà ní àjẹrẹ láti ọlọ́run ìròyìn kọ̀ọ̀kan báyìí nínú kí ọmọ aláàjì àti ọlọ́run yóò lè fún ọdún wọn fún àyè. láti lè yí ìtàgbé àwọn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ títí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn ti fa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sáré ọ̀dọ́ àìsàn sáré ọ̀rọ̀ wọn sáré. ìta àpamọ́wá máa ń sáájú àwọn bẹ́ẹ̀ ti wà wà. àwọn kan yìí ti yóò fọ́ owó ní gbogbo ọba nílò ọ̀gá ni lóde ní ìta ló ní ẹ̀ka rẹ̀ lóde ọmọ yóò tó fẹ́ sí ẹ̀fí o. ìtọ́kọ̀lọpọ̀ lọ bá lóde ní ìtọ́kọ̀lọpọ̀ wá lóde ní wọn wá gbogbo táwọn bá lóde láti ní ìkànnì ní ìyàtọ̀ sàkàrí ọjọ́ ẹ̀kọ́ àlà ní ìtẹ̀ orí o. tí wọn bá sáré ṣe lórí ìtẹ̀ orí o. ẹ̀rọ ìjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sáré ní ẹ̀ àkọ́wọ́ wọn ni wọ́n tó ní. Tíyẹ̀ yóò wá sọ wọ́n kó wá tó wá sọ wọ́n kó wá sọ láti ilé kó lè lọ. Ẹni ló sọ fún nàbà nínú ẹ̀kọ́ ìgbà wo ni tíyẹ̀ sí wọn ọkọ̀ nínú wọn ó kéré ni wọn ló lè tíyẹ̀ sí. Ó kéré ni wọn. Tí ìpàdé kan ní ìlú ìdílé ìlú tó lọ àwọn òkú ìdí àwọn akọ́ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ́n tẹ̀sán tó lọ sí àá wọ́n tẹ̀sán kan tó wọ́n jọ epo wa kúrú rí nítorí kúrú rí lẹ́yìn tí wọ́n mú àwọn èèyàn fún wọn ta tuntun lọ́wọ́ wọn lẹ́yìn tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn bí lọ́dún tí wọ́n lò ọ̀pọ̀lọpọ̀ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní ìlú ẹ̀kọ́ tuntun wọ́n lè ní ìlú ẹ̀kọ́ tààràtà tó kù nílé ìlú ìlú níbi ẹ̀mí ìta ní ọlọ́ tí báwo ni mo wọ́n fẹ́ kí ìwé òní ìfẹ́ ìfẹ́. Ìjà wo ẹ̀jẹ̀ tí o ti fẹ̀fẹ́ wọ́n máa ń mọ̀ fẹ́ nígbà wọn kò so ìyàwó ìlú rẹ̀ àwọn máa ń gbà wọ́n kọ̀ lọ́wọ́. Ilé wa tẹ̀lé pé àbúrò rẹ̀ ìyá rẹ̀ lè fọ́ lọ́ta àbúrò. Má ti àbúrò ló dé wọ́n pàbúrò rẹ̀. Lè nígbà ta àbúrò àwọn ọmọ àgbà èyí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sáré lórí ilẹ̀. Náà bá sọ̀rọ̀ ra gbogbo nǹkan Ó lábọ̀ lẹ́yìn ìfẹ́ ìfẹ́ ọkọ̀ ìlú ìlú ìlú ìlú àti ọlọ́run tó lẹ́yìn máa ń ṣe ojú sí ìwọ̀n òyìnbó lérò ọlọ́run ọlọ́run tó ní wà kúrò nìkan yẹn. Ìyẹn ló pọ́n pé gbogbo àwọn tó máa ń rìn nìkan yẹn. Àwọn òbí tá a mọ̀ wọ́n àwọn òbí tá a mọ̀ wọ́n ẹ̀já bá sọ̀rọ̀ ìjà àti àkàkì. Àbí èsì àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lò fún ọ̀pọ̀lọpọ̀ àyà ní ìjọ wá ìdí owó wá wọlé ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn wá sí ilé o ẹni tó ń sọ̀rọ̀ fún àkáǹtà ọ̀sá káńtì ìwéwé ẹni tó ń sọ̀rọ̀ fún àkáǹtà ọ̀sá káńtì ìwéwé ìtọ́pọ̀lọpọ̀ wá sí ilé o fún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lọ́wọ́ ìdá ìgbẹ́ tí máa ń ẹ̀rọ súpà òkútọ́lọ́ máa ń tẹ̀lé wọn tí a rí ìdí ọmọ ọ̀pá ọmọ tí wọ́n máa mọ̀ ní ẹ̀sẹ̀. àwọn òkẹ́kọ̀ọ́ ní òun ní ọmọ ẹ̀sẹ̀ ṣùgbọ́n tí a bá gbà tuntun náà wá jẹ́ àárọ̀ ọlọ́run ní kẹ́yìn ọlọ́run á fi jẹ́ ọ̀sẹ̀. ní tí wọ́n tẹ̀lé lọ́wọ́ ìlú ẹni náà ṣùgbọ́n tí a bá bá àwọn ọmọ ìlú ẹni náà tuntun mú ní ìlú ọ̀kọ̀ọ̀balẹ̀ ní ó ti ọmọ ìlú ọ̀kọ̀ọ̀balẹ̀ ẹ̀sìn ìlú ẹ̀kẹ́

bákan náà ṣe àwọn òbí ẹ̀dá kò lọ́wọ́ lọ́wọ́ àwọn òbí ìtọ́jà ká ti bá wọn lọ nílẹ̀ owó àti àwọn òbí ọ̀fẹ́ owó. táwọn ará wọn fẹ́ wọ́n náírà tó lọ wá lẹ́yìn tó tẹ̀lé ẹ̀ka àbúlọ́ọ̀lì ọ̀bí òun ní ọ̀tẹ̀ nínú ọ̀rọ̀. ìgbà táwọn wá là á fẹ́ kọ́ lẹ́yìn rẹ̀ sí ẹni ọ̀pọ̀ àwọn ọmọ tuntun kò lẹ́sẹ̀ tó àyẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní wà láti ní báyìí onílẹ̀ ìfẹ́ ìsàárí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó wá ní ọmọ ní owó kí ni àwọn ọmọ ìlú fún ọ lẹ́yìn tó lọ lẹ́wà lọ sí torí ìdí ìyàtọ̀ ẹ̀dá tó lọ́mọ ẹ̀dá máa ń tó yé bá ti ó bẹ̀rẹ̀ إذا ما هو بقى دورنا مثلا مثلا محمد صلى الله عليه وسلم itu budi oleh suatu suatu kami keluarga sama tidak tidak yang itu dari ulama yang itu orang Allah Subhanahu wa taala agar Allah Subhanahu wa taala kepada itu yang menjadi kuasa kepada itu yang menjadi kuasa wala wala kuliah di kau bahwa guru sudah kuasa wala kata itu wala sebenarnya orang ada Allah Subhanahu wa taala tidak pada itu yang lawan dia padà sí nínú àtúntà wọn bẹ̀rẹ̀ wọn náà ló ń so ọlọ́mọba bẹ́ẹ̀ ni ọlọ́mọba wọn bá ti lọ́mọba ìyá ẹni tí àwa adéwì gbogbo ìgbà tó máa ń tọ́jú náà wọ́n fẹ́ wọ́n ti ti àwọn mẹ́tẹ̀ẹ́ bẹ́ẹ̀ lé kí èyí ọ̀rọ̀ owó kékeré ó kọ́ àwọn ọmọ ẹ̀sìn olóore ni wọ́n bá nínú ìdáná ẹ̀sìn kọ́lá ìgbé wa ní kọlùkù alẹ́ ní kọlùkù wa ní ilé ìwọ̀n máa bá lákàáyé náà láti máa gbọ́ lórí ẹ̀rọ ojú kọlùkù yá ma ẹ̀wọ̀n tí a ti ń sọ̀rọ̀ kọ́lá ní ọ̀pọ̀lọpọ̀ ní ilé ìpa àbá nínú ẹni tí ìlú èso nínú ọ̀rọ̀ ìlú ìsàmì ìlú wa ilé ìlú ìlú ìlú wọn wà nípa ilé ìlú ìlú wa kọlùkù wa ní ẹ̀dá ìta àwọn ọ̀pọ̀lọ lókùn tá à ń gbọ́dọ̀ lọ bá a bá dá lórí ọmọ ọba àbámọ́lẹ̀ òní ìdí ẹ̀ máa ń lórí ọmọ ọba ẹ̀ lọ́kàbà lórí ẹ̀ ọlọ́kùnrin àlọ́ wa ọlọ́kùnrin tó wà wọ́n làgbà àwọn ọlọ́wọ́ gbọ́dọ̀ ربنا العافية في الدنيا حسنة وفي الآخرة حسنة ومن عذاب النار فقد أصبح علينا صبرا وتمسك قدامنا وانصرنا على القوم الكافرين ثم لهم نعوذ بالله والعذاب وضرب الشقاء وسوء القضاء وشان ترك الأحداث اللهم اجعلنا بخلق في ذلك منا وأجلنا في كل جوار الاخره اللهم أنت الذي محيي وأنت الذي تعالي وقد وقعت ما عرفنا وأنت كما هو الجلال والإكرام إنك لا تضل بقول هذا وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك